àti ṣùpọ̀ ọmọkọ́mọ tí ń dàlú kàní àti ṣùpọ̀ dagidagidi dọ̀rọ̀dọ̀rọ̀ kàní àti ṣùpọ̀ kò rí rònú àbí kó jẹun kàní àti ṣùpọ̀ orí mi má fún mi lọ́mọkọ́mọ kàní àti ṣùpọ̀. What happened? Say, no, are you not the one that I have that you should, you should borrow me some money? And you're asking me what happened. Má gbé yẹn wá, má gbé yẹn wá rárá. Ó ṣẹ̀ṣẹ̀ ń sọ fún mi nísinsìnyí kò ní ìdòwò, ó bá mi sọ̀rọ̀ owó kọ̀ọ̀kan tẹ́lẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́n sí. Ẹ don't worry, let me go. Wà wà wà wà wà wà wà má lọ nà eh? Don't fret, I beg. Yeah. We are sit down. You know what to do That's my lovely. That's it, man. Ó wá mọ nǹkan ni. Mi ò ní mọ̀tì bí mi ò ní káàsì bí báyìí. Mo kàn jọ mo kàn mowó kékeré kan dání pé mo fẹ́ fi ra nǹkan gbòòrò. Òkè ṣé wàá manage fifty thousand? know because I love you. You know I love you too. I love you now. Eh? You know I love you too. hey, láàkùkọ tábà mi yọ owó nìyí ẹ máa ń lẹ o ẹ dákun. ẹ dákun mo ní sí oko kékeré kan ni ṣé ẹ lè bá ń ṣe. ẹ dákun mọ́ bínú ìyá wa o sẹ́ẹ̀rì tẹ́ ẹ rí a ní ìsìn bá a ṣe mọ́ ẹ dákun sọ àjálá gbà sí. oṣù mi o. àbí ṣé ìrì tẹ́ ẹ rí wa ìyá wa ṣé bá a ṣe wà yìí àjọ àwọn ará bí àwọn egede ni tí wọ́n bẹ̀rẹ̀ ṣiṣẹ́ àgbà ṣe. ẹ wá gbà. ẹ ẹ búra yín ni èyí lọ́dàra alẹ̀ bí ẹyìn ìpínlẹ̀ yìí. àmọ́ ah, dáná ẹ ìyá wa. mo ti mọ mọ sọ̀rọ̀ yìí káàdì gbogbo àgbà kan lórí ìmọ̀ mọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bí ìbá ti ń dàgbà máa ń dàgbà sóòsì sáárán ni. Ah, ah, Ah, ah. wọ ẹlẹ́nu ṣubú. ọyọ ẹdàkùn ìyá sọ ẹyin gé lọ́wọ́ àbẹ gé lẹ́sẹ̀ nígbà tẹ́ ń gbé sí oko tẹ́yìn lọ wá sí ẹ lè fi sóko lu àwọn àwọn tọ́ tẹ́ gbé sínú ilé. wò ní àlè kárẹ́kùn lé wọ́n ti lé mọ wọn lọ́wọ́. wọ́n ti rún wọ́n ti rún ogun wọn sọ́ọ̀sọ̀ tán. tiẹ̀ tí mo rò. sórí yín pé báyìí. Ah, ẹ̀yin iṣẹ́ oko sẹ́ẹ̀ bá ṣiṣẹ́ oko ẹ ṣe o ẹ ṣe o èwo lọ́wọ́ afájà. bá a jà ní ọjọ́ gbàgbà ẹ nà rọ̀ wọ́n. ẹ bọ̀ ní sọ́wọ́ àgbà. ẹ wọ́n gé ní lọ́rùn. ó di àgbà gé ní lọ́rùn. yóò gé yín. yóò gé yín. ọmọ ìjọba ni mí ó lé mi ọ̀nàrùn ọ̀fẹ́ pa mi àbí ọmọ ìjọba ni mí wá pa mi padà wá pa mi olórí burúkú. I went. I went. àwọn ẹja kékeré ọ̀hún ṣe wo àwọn ẹja bá wà ẹ o àwọn tí mo jẹ jẹ. ìtawà bá tẹ̀ ní yàrá ìyá àwọn ọ̀dà wọ́n fẹ́ kú wọ́n fẹ́ sí kí wọ́n fẹ́ kú yàrá ìyá gbogbo wọn fẹ́ kú. yàrá ìyá. Wait, yeah. Wait, yeah. Lálàjò. Ní wa.

Mama, you might get. And I will walk there now. Yeah, I did. I go out here. What's wrong with you? Yeah, I did. Ṣe bẹ́ẹ̀, ṣe bẹ́ẹ̀, ṣe bẹ́ẹ̀. Irú mọ́lẹ̀. Ẹ jẹ́ ká ṣe kúkú. Ó yà pé kúkú kẹ́fẹ́ mo ṣe wà ìwọ náà pé tiẹ̀ gẹ́gẹ́ mi náà gbélé kí wọ́n fa ilé gẹ́gẹ́ mi máa lọ kò sí àwọn àyàwó ẹni kí nìyẹn. ajẹ́ ló ti báwò. yàrá jẹ́ mi yẹn yẹn. bá wọlé má bẹ́ẹ̀ ajẹ́ mi o àìsàn yẹn lọ́wọ́ oúnjẹ náà owó là ń sọ yìí. ẹ lò ó yẹ kí máa sẹ́ńtẹ́ fáwọn àti àwọn tí tó jẹ́ pé gan tá a bá ṣe mú gbogbo eré ìta tó lè ṣe lóyún gan a lè ṣàlẹ́ ẹ̀jẹ̀ gan. ẹ mú kọ́kọ́ ṣe ọba ẹni sí ìwé má mọ̀ mọ̀ ṣáàtú yà wọ́n. ẹ̀kú kúndà ẹ̀kú yà wọ́n. ẹ̀sùn gbogbo lẹ́kọ̀ọ́ gbòmìnà ọ̀sẹ̀ tó gbogbo gbòmìnà ọ̀dìbà ẹni wọn fi ń ṣe fún mi. àwọn kan bẹ́ẹ̀ ló fi sí náà ṣe. àwọn abẹ́ ṣayé nígboro ayé nígboro ayé làwọn abẹ́ ṣayé. ọ̀pọ̀ ọ̀pọ̀ gàá wetin dey do you wetin wetin. lórí kí ló ṣẹlẹ̀ ẹ jọ o ẹ o kí ni program yìí ná. kí ṣẹlẹ̀. kí ló ní kó ṣe lọ́gbà láwọn ìlú tó ti lọ tàbí ọ̀rẹ́ mi. àwọn tó wá fi ní wọn náà ṣe àṣẹ́bí àwọn aláàbí àwọn sọ mi ní fẹ́ kí bíbá ìbàjẹ́ rà ó lè bàjẹ́. màmá mi fún yàrá ẹ̀ lówó ọtí àwọn máa dá sí. àwọn pèmí rẹ̀ sẹ́wọ́ ẹ̀ sí àbí sẹ́wọ́ ẹ̀ sí àbí. Àwọn ọkùnrin ti lóde lọ́wọ́ àwọn ọ̀sìn wọ́n tún fún àìsí ìlà orúkọ àìfẹ́ fẹ́ mi. bọ́ọ̀lù ìgbà ẹ̀ náà ọ̀rọ̀ alájẹ máa wo ojú o next time má jẹ́ kan jẹ́ ẹ̀rọ ilé o. kò sí sẹ́yìn èkó kan tó lé ló fẹ́ wá aṣẹ́ lọ. èmi gàdá èmi ní fẹ́ fi ẹ́ ṣàwátì mi bá ẹ̀ wò. ẹni mi fi ẹ́ ṣàwátì. ọ̀dà fi máa rí yín bá. bàbá ẹ̀ ọ̀nà ni wọ́n gbà. ṣé ibi àwọn méjì fẹ́yàn. ẹ ẹ ṣùpọ̀. sẹ́ẹ̀mì àbígáyìn. gani àti ṣùpọ̀ ẹ̀ méjèèjì láti kí gbàtà lọ. ẹ ẹ mọ̀ pé báwọn náà mo ṣe délé tó ẹ wo dẹ̀dẹ̀ ìwẹ́ ẹnu ta ló wá gbé ọkọ àti lèlé ní ọ̀rọ̀ kọ́ wa. dàní sọ gbádùn ah, ah. ṣé ojú yín fọ́ ẹ ẹ ìpẹ rí wípé mo rugi lórí. Ah, ah. ọ̀gá mi ẹ bá rí pé kí gbẹlẹ rú ebílẹ̀ lẹ̀ ń gbé lọ òsàn kí ọ̀sán ilé sẹ́yìn. ṣé bẹ́ẹ̀ bá wá gbà lórí mi ó léèwọ̀. Ah, ṣé ẹ dágbére fún apẹ́rẹ́ roko tẹ́lẹ̀ ni. irọ́ wèrè mọ̀ pé ta di ẹ̀sùn ṣùgbọ́n kò sẹ́ tí ó sì. bẹ́ẹ̀ ni. ká ní wèrè. òwe lọ́rẹ́ mi pa ìyá. láti sábà la ran yín sẹ́ni. àwa la fọmọ tẹ̀yìn ránṣẹ́ èkó ni. ìyá tàwa ti ń tọ́jú tàwa lábà. òun ọmọ ni ikú àwọn ọmọ èkó ló àbí kí n bọ̀ báyà tẹ̀ báyà tó bá wù yẹn lọ. Gani Gani ìyá máa rú gbára sàgbà fún ìyá ẹwẹ kílẹ o ọlọ́wọ́ sọ yìí o. fẹ́láwọ̀ ìsọyín ẹ gbọ́dẹ. táwọn làwọn rán mi ni ọmọ mi rè é. ẹjọ́ yìí. Ah. Ziggy. Excuse me, it's, it's not like that. It's, it's, it's not like that. It's... Yeah, are tọ́wọ́ apàdé tó lọ mo ní ilé ìyàgbẹ́ yìí o ti kó lápò méjì àbọ̀ ó ti di ẹgbẹ̀rún kan ìwọ tọ́wọ́ ẹ̀ bá wálé ọjọ́ kan àbọ̀sẹ̀ kan àbí wákàtí mẹ́ta péré ó fi àpò kan kún so ọba tí mo bá máa mákò mẹ́fà ní ìsìn ó yàgbẹ́ ṣùgbọ́n láì sápò mẹ́fà kò sí gbẹ. bàbá yẹn gbàgbára lẹ ẹ gbàgbára lẹ àwọn tó kọ́lé ọ̀nà dà sí báwọn náà ní níta yìí abẹ́sà náà wà níta yìí ni bí agbẹ́nà bá béèrè pé ta ló kú níta ẹ mọ̀ sọ kókó sẹ́nìkan tó ta mọ́ àwọn tó ti kọ́lé àwọn náà sì síwájú ilé yìí bàbá máa yàgbẹ́ ọgbẹ́ tí mú mi o. ọgbọ́n jẹ́ ẹ sọ fún ọ àtàyé ló mọ o àtọ̀run ló mọ o ṣébí bàbá tèmi kọ́ lè mi jogún lé ṣe bá a gbọ́ nínú tàn pé bàbá tiẹ̀ ó ní jábọ́ lérí igi ọ̀pẹ ni. ẹ adúgbò ẹgbẹ́ bàbá mi ní jábọ́ lórí ọ̀pẹ. ìgbélé mo ní máa yàgbé lé ìgbélé ọ̀rẹ́ bàbá ti bí mi mọ̀ ọ́nù kí ló tún ṣẹlẹ̀ bàbá kí ló ṣe yí òye mi fọba kí ẹ wo jẹ́ ẹ sọ kíní kan fún ọ ojúgbò tọ́ ṣe irúgbọ̀n bíi tọ̀bọ́ wò o sọ̀rọ̀ pé látọ̀jọ́ ti bá bẹ́ẹ̀ ti kú sọ̀rọ̀ pé ọ̀sán wọlé owó kànga ọ̀sán ó di méjì owó ilé ìyàgbẹ́ ọ̀sán ìtìléèwé ọ̀sán ó di mẹ́rin nínú gbogbo ọmọ àti ìsọ̀lá tó dá ládùúgbò yìí èmi mo dá ogun sẹ́yìn táwọn sì fún òun lọ́wọ́ yìí.

wo ẹjọ́ ṣùgbọ́n ni mo wá fi sùn mo sì fẹ́ràn rẹ̀ irú mi rù nǹkan lórí èyí tó kó bọ̀ orúkú lérí kó sì pàdé mi lójú ọ̀nà ọmọ lè gbà mo tún wá pé pé à ṣùgbọ́n ó rí mi ni ó ní tóun bá rí mi kí ni mo ṣe ó ní kí ni mo fẹ́ ṣe fún un kò sí ohun tí ọ̀sán sí mi tán kò sọ̀rọ̀ tí ọ̀sán sí mi tán ó bú mi débi pé ó bú mi débi pé àà bí mo bá ṣe ẹ̀kọ́ kọ̀ọ̀kan gbọ́dọ̀ tó bá wọn ṣùgbọ́n mo ní kí n wá sọ fún ọ sórí ọ̀rẹ́ rẹ̀ gà ní tó fẹ́ máa ṣe àfarawé rẹ̀ yóò tẹ o hmm. yóò tẹ o mo lè mi ní kí n wá sọ fún ọ. Ẹ̀ǹdé <laughs> èmi mo sẹ̀yìn. Èmi mo sẹ̀yìn ẹ̀yìn náà sáàmúrú ọmọ tẹ́ ẹ bí. Ẹ dákun ẹ dákun fún fọlọ́ọ̀mù ẹ fi yá mi. Ẹ dákun o. Mo ti gbọ́ ẹ fẹ́ máa kìlọ̀ fún. Elédùà ṣàánú mi lọ. Assalamu alaikum Hajiya. Adápẹ́ fọ́nà, àṣẹ fún aṣáájú ànábì wa Muhammad. Iṣẹ́ ń kọ́. Ẹ àti ṣe ti ara mi yọ̀rọ̀ yìí, ọlọ́run ṣe fi wá mọ̀nà yọ̀rọ̀ ọlọ́run tó wá sọ́nà ajá hmm. ṣe rí gbogbo bí ẹ̀dá bá ṣe ń rìn kẹ́dọ̀ máa kíyèsí ìsọ̀rọ̀ sí ẹ̀ kọ́ máa kíyèsí rẹ̀ bí ẹ̀dá bá ṣe ń rìn ni kọ́ máa wòlú bá ṣe ń rìn ká má ṣe máa fi ẹnu òdì ẹ̀bùn láì ká ti má ti máa fẹ́ nu sọ́jọ́ ìka sọ pé àmọ̀gbà tí màláìka máa kọjá torí bí ẹ̀dá kan tó bá wà báyìí màláìka ló ti ń bá rìn bá a bá ṣe sọ̀rọ̀ báyìí kí ni màláìka àwọn màláìka wọn ń sàn sọ̀rọ̀ àṣẹ àṣẹ àṣẹ lábẹ́ àwọn ọkọ̀ tí wọ́n ṣe pé àdúrà àdúrà àdúrà ló wá tó sí ọ̀rọ̀ tí máa sọ ẹni tí máa rìn wọn mọ sáyẹnsì ni wọn mọ àmọ́ torí gbẹ́tẹ̀ ìdàbà kú báyìí gbèsè tó bá ṣe báyìí bí wọ́n ti fi ìnira yín lẹ́yìn tó ṣe àṣà tẹ́ ẹ bá ṣàkíyèsí ọkùnrin kan wà lásìkò àti ẹ̀wà nígbà tẹ́ ẹ bàlágà tẹ́ ẹ máa ń bá ṣe ọkọ mi ọkọ mi ọkọ mi ọkọ mi ẹ bá rántí lásìkò náà. nígbà tí mo wà ní. nígbà tẹ́ ẹ wà nígbà tẹ́ ẹ wà ní ẹ bàlágà tẹ́ ẹ máa ń bá ṣe ọkọ mi ọkọ mi ẹ bá rántí. bọ̀bọ̀ ni. Bueno, anda. Dame un juego. Súpọ̀ súpọ̀ Allahu Akbar. Ṣé ẹ rí súpọ̀ yìí? <laughs> Ẹ tara kánkán báyìí láti lọ sí ìlú. Ṣé nípa bẹ́ẹ̀ lórí ọkọ̀ ẹ̀ nìkan àtùpà tẹ́ ń sọ yìí ọlọ́run ti fàṣẹ sí eré lásán ni wọ́n bá ṣe ṣe rí àfà ṣe rí ọmọ tá à ń sọ yìí ó jẹ́ èèyàn kan tó tó ń ṣàwàdà gan èmi kàn mọ́ ń bá ṣe wípé ọkọ mi ọkọ mi ọkọ mi ọkọ mi ni. àwàdà lẹ́yìn pé màláìka ti ń fàṣẹ sọ̀rọ̀ ti fàṣẹ sí lásìkò náà. ẹ bẹ́ẹ̀ tí mi ò bá wá tí mi ò bá fẹ́ kọ́ tí mi ò bá. tẹ bá lẹ́ẹ̀fẹ́ mo ṣe wà ọlọ́run ti ká dára màláìka ti sáyẹ̀nsì tẹ́ ẹ̀ bá fẹ́. bros ẹjọ pé time ló ń. ẹ ti wá gọ̀ bá ṣe ẹ̀tẹ̀ lè kí. bàbá ẹ fẹ́ ń jàre. ah dúró Hey, ẹ ẹ ẹ farabalẹ̀ kí ló ẹran lẹ kó yọ síbí. sọ pé ọ̀rọ̀ ti báyé mu nígbà tó ti lọ serun ní sẹ́rí ẹni tó bá dẹ̀yìn dàda ní òbí ọ̀ o. ẹ bàbá ẹ wò ẹ ní ẹ ní pọ́ǹtì ọ̀gbọ́n ẹ ní pọ́ǹtì àná kí ló dé ẹ rò pàdé kàdà fẹ́ ṣe ni ẹ kà kó àjọ sí ibi ẹ̀rù ẹ wò ẹ jẹ́ kó rí i o wetin dey worry sef. ẹ wá gbọ́ àwọn òfin tí mo fẹ́ fún yín àjẹ́ndà àti bọ́jẹ́tì tí mo fẹ́ kà fún yín nílé sẹ́wọ̀n páwọn kan náà ń gbèrú lè tí mo lé wọn jáde bẹ́ẹ̀ náà bá ṣe wèrè ìṣẹ́jú kan yín kó yín jáde bí ẹran ni ẹ wá gbọ́ àwọn òfin tuntun o àwọn tó kù yín tí wọn ò sí lé kẹ́ ẹ sọ fún wọn tán bá dé òfin àkọ́kọ́ ni pé tẹ̀wọ̀n pa ti wọnú àwẹ̀ ẹ ẹ gbúrọ̀ síbẹ̀ tó ní máa o. bàbá kí ló dé ní ká mọ̀ mọ́ kí sọ́fẹ̀. ẹ jókòó ìyá kò tí ì kàn yín. ìkejì tó ti jẹ́ bí òfin tí mi ò rántí sọ fún yín gbogbo ẹ̀yin arúnà tẹ́ ẹ̀ mọ rúnà ẹ gbúrọ̀ rúnà tó ti má wà lẹ́yìn mọ́gbọ́n ẹ gbúrọ̀ rúnà o bẹ́ẹ̀ bá ẹ bá ẹ rúnà. bàbá ẹ máa ní sùúrù bàbá yẹn. èmi tẹ́ ẹ wò ẹ́ smoke you know any place mo ti smoke because wọ́n sọ wọ́n lé mi kọ́ máa Please, can you explain what you are saying for me in pidgin so I will understand what you are talking about, please. Eh, okay, bro. èdè mi àti ó takora wa, ọ̀gbọ́n Yorùbá, èmi náà sì gbé èbó, bó bá yọ ọtí gbọ́ para ni, kò bá yéra wa, kò bá yéra wa tori ìpara lèmi gbọ́ jù, mo gbọ́ ìpara débi pé

lẹ béèrè. ẹ dákun mò ń wálé ká ládùúgbò làwọn èèyàn wá sọ fún mi pé ilé fẹkánsì bíbà ni mo fi wá ní kí n yọjú sí yín sà. fíkàsì wo má jẹ́ ǹta arábìnrin bàbá mi ló kọ́lé mi mo sì jogun lé ní gbogbo àwọn tó ń gbélé tí mo gbà sílé kò sí fíkàsì fíkàsì kò sí fíkàsì nu wọn bọ́ọ̀tì èmi mo jogun lé bọ́ọ̀tì ń wò mí bẹ́ẹ̀ sì ni kò sí fíkàsì nu gbogbo àwọn tí mo gbà sílé. ìtumọ̀ kan tí mo sọ ni pé mo ní ìdílé. Ah, ah. <laughs> ọ̀nà ipa ni sọ́ọ́ni kì í ṣe pé mi ò gbé èbó mo kéwé burúkú gbogbo búùkù ni mo ké èyí tó kàn wá bẹ̀ ni pé ìwé tèmi ké yàtọ̀ sí irú ti yín báyìí nígbà tí mo parí hnd mi má lọ sí wẹ́ẹ̀dì uni petroleum mo ti jáde mo kéwé kí bàbá mi tó kù ìwé kékeré lọ́rùn pé mo ké ni èmi mo jogun lé ilé mẹ́ta ni bẹ̀bọ̀ tí ń wò mí nínú ilé tí n ti gbà yẹn sí rárá tán mẹ́ta péré ni. sọ́ọ́ni mẹ́ta tó ti wá kù tí mo àwọn kan nígbà tí mo fẹ́ lé jáde wọ́n ní ilé wọn jáde ní ìsinmi ìsìn tó bá ti kó dé ilé wọn jáde ó wá jẹ́ mẹ́fà yàrá kọ̀ọ̀kan sì ní ó jẹ́ gbẹ̀rún mẹ́ta mẹ́ta mẹ́ta. dàdí ẹyọ kan náà mo nídìí mi tí ì máa rí i mi tí ì lọ́kọ tó ẹyọ kan náà mo nídìí. ẹyọ kan ẹgbẹ̀rún mẹ́ta lọ́mọ sanfẹ́ ẹyọ kan lóṣù ọ̀ sì san ọdún kan bọ̀. dàdí owó kí ni. owó lé ni. èmi ò lè san ẹgbẹ̀rún. wá wá wá èló lọ fẹ́ san ṣé mo díyelé ọjà ni. ọ̀sìn ah, dáàdì ta bá wo àwọn àdúgbò àwọn míì ṣe tí wọ́n ní seven hundred naira so ẹ jẹ́ kí n san seven hundred naira dáàdì kí ló dé. ajé kò gbà kò gbà. ó dà sà ṣé kí n san one thousand sà. one thousand hmm, tó bá ní wà ló fẹ́ ṣe gbẹ̀rún kan mo fara mọ́ ọmọ yàgbẹ́. àmọ́ ah, ọmọ yàgbẹ́ dáadáa. ọmọ yàgbẹ́. bẹ́ẹ̀ ni sà. o hmm, ọmọ ń tọ̀. dáadáa mo mọ ń tọ̀. ìwẹ̀ ń kọ́. gidi mo mọ ń wẹ̀ dáadáa. ọmọ wẹ̀. bẹ́ẹ̀ ni sà. ọmọ kan kànga bí mo ti ń wọ yìí. mo mọ ń pọn mi. sọ́rí kan ilé ìwẹ̀ mi tó ń wò yìí. mo ti rí sà. mo ti rí o. bẹ́ẹ̀ ni sà. ẹgbẹ̀rún kan ni lóṣù. sọ́rí kànga mi ẹgbẹ̀rún kan ni lóṣù bọ́ọ̀bà wa sùn sí sálángá sálángá bọ́ọ̀bà sùn sí sálángá ẹgbẹ̀rún kan lóṣù ó jẹ́ ẹgbẹ̀rún mẹ́ta bàbá lẹ́pọ̀ mọ́ ìkan tó kù lẹ o ló wà jẹ ẹgbẹ̀rún mẹ́rin lóṣù tọmọ ìsàn lóṣù sọrí èyí tó ti wá wà ń bẹ tó jẹ pàpàpà rí bẹ ni pé yéé yéé yéé yéé yéé ni pé bọ́ọ̀ ti ń wò mí mo dá gan o mo dá gan bọ́ bá ìjẹ́wọ́ olé tó jẹ́wọ́ olé ọ̀sẹ̀ kan tó fẹ́ kó jáde abẹ́rẹ́ ló kéré jù ọ̀ ní mú jáde o sọgbọ́n ṣùgbọ́n bọ́ọ̀ bá ìjẹ́wọ́ fúnra lára mi lọ́bọ̀ pé tí ilé làtà ń dáńgótè wá yóò bọ̀ kó lọ. ẹ wò ó dádì èmi ò lè ṣe ah, mi ò lè san. wá mi ò lè san. wá ọ̀rìbó ti rí ọjà ti tán sọ́ọ̀bù rẹ̀ olókè kò ní sálẹ̀ ó dàbí àga yígbò ojú lójú kókì ẹsẹ̀ lẹ́sẹ̀ fanta ìyá ah, tẹ́lẹ̀ ní oṣù kówó lélẹ̀ lẹ́yìn báyìí ó kò lè jẹ fún mi ah, ẹ̀ ń padà lọ túnra mú. dùgbọ̀n hmm? látàrọ̀ ta ti lóko kí wọn náà mú gàrí díẹ̀ kó fi ronú olóòmù wò ó yìí ní mo rò gàrí ilé mi gàrí ilẹ̀ ti wá ó ṣe àfùfù yẹyẹ bá wọn olùkọ́ ṣe wúbọ̀mù bòmù ni èmi ò mú gàrí ó gàrí ilẹ̀ yìí kó dàbí tòkè àmọ́ bí yà mí ti ra gàrí ilé mi. pé ká fi gúnyán tá a fẹ́ gún náà ni. ó ká ẹ tẹ́lá gúnyán ń jẹun ń jẹ. mo bá yín bàbá yìí ẹ ṣùgbọ́n Gani kí ni tí ọmọ mi ṣe fún yín tó èdè lílù. ẹ dákun pàṣẹ mọ́tò ṣé ọmọ òsì tẹ́yìn bí kò sọ ohun tóun ṣe táwa fi fìyà jẹ́ lọ́nà òkú. ọmọ mi bọ́mọ mi bá wá sẹ́yìn ṣé ẹ̀ mọ ilé mi láti wá fẹjọ́ rẹ̀ sùn èwo ni lílù mo fẹ́ gbà lẹ́yìn lọ́ọ̀ni mo mi yín léèrè mi tẹ́ ẹ gbẹ́nu tìbí sọ àgbàdo tẹ́ wá ń lù mí lọ́mọ ẹ wò mí ẹjọ́ rí yín pé o ẹjọ́ rí yín pé o bí Ṣàngó yín bá ń pàràbà tí ń pàrókò ya bíi ti gíńlá tèmi kọ́ o ẹjọ́ rí yín pé o tí mo wá sọ fún yín nù. Ganiu o Ganiu o Ganiu o fún alẹ́ sì ti sọ. àṣẹ àbẹ́ sẹ́kọ̀ àbúkú lẹ sọ ẹni sọ àgbo tí yín bá ń padà bà tí ń pàrọ̀ kó ya ẹ sẹ́rí àràbá yìí kápẹ́rẹ́ àti ẹ̀wà gẹ̀ẹ́tì roko tábàárí àràbà katakata ti wá òun o. bẹ́ẹ̀ ni ẹjẹ wá sọ tọrọ fún yín o alaba ní sunkún roko ẹ lẹsùnkún ọmọ yìí. ọtọ bẹ́ẹ̀ ni. ìwọ fẹ́ tó dàbí ẹran tí ń jà gbẹ yìí. èmi bàbá agùnmọ́nì yé ìwọ wárò wárò yìí kí ni ṣẹlẹ̀ yìí náà kí ni ṣe kí ni sọ̀rọ̀ àgbà wọn lọ́mọ yìí mo tún lè yín kẹ́ kí ìgbẹ̀rẹ̀ yín ọ̀nà àbí òkú yàrá awọ ẹ̀yìn ni wọ́n wá dúró wárò wárò bí ògo ọ̀nà wọ́n ti kẹyọ bí orí wọn òbí ṣèṣe bí òfíò olùsí aláṣọ ọ̀pá mẹ́ẹ̀ẹ́dógún ah, kílódé ẹbí ọmọ bàbá rẹ̀ kọ́ jẹ̀ náà bẹ́ẹ̀ ni. wọ́n jà kẹ́ pé wọ́n ì síwọ́lu mi bẹ́ẹ̀ bá síwọ́lu ah, mi. ọ̀rẹ́ mi náà kọ́ ìjọba wá sí wọn ẹni sọ̀rọ̀ àti ọmọ fásitì ọkọ̀ méjì dáná sókòtò ó dúró wàrò wàrò wẹsẹ̀ wèrè fíò fíò. ẹ má dá àwọn ọ̀dọ́ ẹ má dá àwọn ọ̀dọ́. Yeah. yeah yàtọ̀ sí jẹ́jẹ́ òkú rárá. ìyá mi máa bá dé.

èmi èsè tán èmi dúró dè yan àwọn méje sẹ́ni ìkànnì àwọn èkó ni ọ̀rẹ́ mi inú mi ajọ́ ń lọ ni kẹ́ni. ṣùpọ̀ kí ló dé tó ń ṣe báyìí níbi àti conclude àti jọ sọ̀rọ̀ èwo tún ni ọ̀rẹ́ ẹ kí ni ò bá mi sọ yẹn tẹ́lẹ̀. gàlí ọ̀rẹ́ ẹ àjọsọ àná ó lọ kárùwẹ̀ yóò ti wá mi délé wa. gàlí gàlí gàlí gàlí gàlí èkó yá ó dáná lẹ́kọ̀ọ́. wọ́n náà wọ́n náà ẹja lọ ẹja lọ ẹja lọ ẹja lọ èkó yá. wọ́n wọ́n wọ́n wọ́n. kí ló ń ṣe gan-an táwọn parents ẹ̀ bá wà káàkiri kí ló fẹ́ sọ tó ti wá pé káwọn òbí ẹ̀ bá. gani gani gani pọ̀ káàkiri kò wọ́n dábọ̀. báyọ̀ òbí ẹ wà ní. irọ́ àti ilé ojú gbogbo ọ̀rọ̀ pa àtàlẹ́ àgbẹ̀ láti. gbogbo àti sọ báwọn ìjà. àti àwọn ìyá wa ó ti rí àwọn dọ́ ibi orí bá dúró àlọ́ bá lọ dúró àṣẹ àwa la mọ̀. ibi rẹ ni ó jáde. a kò lè kó. ó gbalẹ̀ ìlú nira.

onímọ̀ máa gbọ́kùn gbọ́kùn tó gbà kulẹ̀ wẹ̀ tó bá ṣe ti àwọn tí pa tirẹ́là ìyá mi tí èkú lóyún bàbá ìyá mi tó bá wọ́n fọ́ra tó bá wà yàn lọ́rùn ẹ̀yẹ ẹ̀yẹ yàyẹ òkú náà yọ̀wọ̀ yàtọ̀ yóò gbé àpàlà wọlé tó kọ́ ní gàdí. yàrá ní irú gba mọ́tò yàrá ní irú gba mọ́tò. àgbà ìṣòro ẹ̀ bá ti wà lé. yàrá ní irú gba mọ́tò èkó yà lọ àwọn Hello! Hello! Hello! owó iléèwé àbówó oṣù. owó iléèwé tèmi gangan gangan ni mo wá béèrè. <laughs> mo ti mẹni tó rán ọ wá sọ́rí gbogbo bíwà àtìyá rẹ bẹ́ẹ̀ ṣe ń ṣàpapín lórí mi gbogbo ẹ̀ mú mọ́ ìmọ̀ tún ìmọ̀ jọ ni ìmọ̀ ẹni èsì dọjọ́ alẹ́ wá lọ sọ fún ìyá rẹ tó rán ọ wá sí mi pé kó jíṣẹ́ fún mi mo ní kó sọ fún pé ọ tó jẹ́ sí ẹ wo sọ pé mo ní kó náà sanwó léèwé bó bá fẹ́ jẹ ọmọ. tẹ bá tilẹ̀ ní sanwó skul ní ṣe bẹ́ẹ̀ sára wé dákun o ìwé wo lẹ́nu ẹ̀rá lè wé. wọ́n ní kára one thousand five hundred naira. one thousand five hundred. One thousand five hundred. africa ten thousand. ee eh, ee eh, eh, lona ṣé bọ́ba ti ra isiri ọ̀fù àti áfíríkà bọ́ba ti rà gbogbo òwe ilé ayé ni wọ́n lù lọ lérí. ẹ mọ̀ pé áfíríkà fẹ́ẹ̀. ọ̀ tó. ọ̀hún náà ló jẹ́ kó rẹ̀ pọ̀ olójẹ́kù rẹ̀ pọ̀ tó wá sọ fáwọn wá lọ fáwọn rẹ̀ o àti sílẹ̀ o àti áfíríkà o àti àtọwọ́ ìwé ìwòlé èmi ò ní ẹ dábẹ́ fúnra yín dájú kó. kí ni ìyá. àbí ẹgbẹ́rún. mo kàn ní kẹ́ ẹ fẹ́ lè ṣe breakfast kó tó di pé wọ́n bá yín dáná tán. Ah! ẹ dákun ẹ wò ẹ mọ̀ bí náà ti bìkan ẹ bá wa wá iyán o bá ń yín ìwú àti jẹta ìwé jẹ ajẹ sẹ́yìn ò ní jẹ. kódà kó jẹ ẹ̀bà ọjọ́ kan láti dọ́kà ní ọ̀gbà ní ọ̀fọ̀ báyìí sáàsì bẹ́ẹ̀ kò ní ọ̀fọ̀ báyìí àkírè. dẹ́kun wẹ́ẹ́ wọ́n mọ̀dáràn mọ̀dáràn. tupọ̀ kí ni gbogbo eléyìí ná. àǹtí mi ẹ̀rí mi. indomie ni làwọn indomie ṣe owó sáré pa àwọn kéékèèké máa ń jẹ. sáà wá jẹ́ ọmọ kéékèèké yìí. kókẹ́ kan fi step down láàárọ̀ yìí ni. ah wo ẹ wò ní step down o. mo ti ní kọ́ bá yín ro ìṣẹ̀mú tó fẹ́. ìṣẹ̀mú gan ọ̀dà ẹ bá a bà tá a máa kọ báyìí. ìgbà tó yẹ pé tí ẹ bá mú ẹ tí yóò lè mú gírí gbẹ. báà tá a máa mú jẹ roko kíkà ah, ẹ rí ni kíre. kúrò kó tiẹ̀ ṣe ẹ̀gbà ìwú bí ọjọ́ keje ah, ah, ọjọ́ keje ká fún yàn kí á fomi sẹ́bẹ̀ ká sẹ́bẹ̀ ká sẹ́bẹ̀ kí ọmọ fi gbọ́n ọbẹ̀ lá ọmọ balẹ̀. wo black báwọn dé báwọn dé ẹ rántí kó mi yín lọ o kó mi burúkú o ẹ wò níìsì ló ṣe bí ti ọmọ bàdẹ̀ ní níìsì. ẹ bá mi wá ló mọ tàbí ọ̀ṣọ́mọ̀ ògiri gàbí mẹ́jọ kò sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ jẹ̀dí tó dákì tún pinura o àpàtàdógún yẹnu ẹ̀ẹ́mú funfun jamadon àtàzọ́ gíráàmù ẹ̀ bá mi wá lọ tí bá gbé gbogbo lè rà lókè wá wọ̀ wọ́n lọ. Elia alifa ya mosebia alifa telo ya mosekwa mobi Yedina alifa ya eje kama kolo shani bolo lórí o Yeah yeah yeah yeah Àwọn ọmọ ogun ṣọ́ọ̀ṣì ọmọ ogun Àwọn ọmọ ogun ṣọ́ọ̀ṣì ọmọ ogun Àwọn ọmọ ogun Mo ebonje pitire ko fire, agbejo pitire ko fire, agbejo pitire ko fire. Wọ́n tún pitire ko fire, agbejo. Wọ́n fẹ́ ṣe mí léṣe o. Àwọn ọmọ ogun ṣọ́ọ̀ṣì yan ọmọ ogun. Láì kì í ṣe kúnlé ọ̀lẹ́yìn tó máa lò mọ́. Tó tún mú kí dígà tí ó lè ṣọmọ. Ó ní kí ni mo mú tó yìí tí mo fi tì ń báyìí. Mo ní ṣó ti ní dààmú ogun ṣọ́ọ̀ṣì rìn o ṣánígbó kankan làkọrin òkú ṣọ́ọ̀ṣì wa ijó tíjó ni mo dá mo kó bá o ẹ̀rín ni mo dá mo kó bá o àtàwọn ni mo fi àmọ́ kó bá o ijó tíjó ni mo fi àmọ́ kó bá o ṣánígbó tó bá jọ́ mọ̀ kún jẹ́ kí ni ẹ̀ lókè àwọn ọmọ lọ́wọ́ ṣọ́ọ̀ṣì yàn àwọn ọmọ gbogbo ṣọ́ọ̀ṣì yàn. ṣìnà ọ̀gùn. ẹ̀wọ̀n ìbọ̀nṣẹ́ fìdí rẹ̀ kó fàyà àgbẹ̀jọ́ fìdí rẹ̀ kó fàyà àgbẹ̀jọ́ fìdí rẹ̀ kó fàyà wọ́n tún fìdí rẹ̀ kó fàyà àgbẹ̀jọ́ wọ́n fẹ́ ṣe mí léṣe o. àwọn ọmọ ogun ṣọ́ọ̀ṣì yan ọmọ ogun. èlúra èlúra orúkọ málàkà mi ni o. a kì í gborúkọ rẹ̀ kíyà o sórí kárí ayé tó bá tẹ́mi ni wọ́n ní máa fàkúrú mọ́jútó mo ti múré káyọ̀ ẹ gbọ́mọ́ lẹ́yìn mi sẹ́ ọ́ alórí màlí ní gbọ́mọ́ lẹ́yìn mi ọ́ máa jẹ́ kí dáàmú mi bọ̀ gbọ́mọ́ lẹ́yìn mi ènìyàn bá nọ sẹ̀ kó àmọ́ tẹ̀lé aláfọmọ́ kó àmọ́ sẹ́ bí alépa ẹ̀dínà mọ́ sẹ́ kó àmọ́ ṣọ́ọ̀ṣì àwọn ọmọ ogun àwọn ọmọ ogun ṣọ́ọ̀ṣì ọmọ ogun àwọn ọmọ ogun ṣọ́ọ̀ṣì ọmọ ogun àwọn ọmọ ogun ṣọ́ọ̀ṣì ọmọ ogun àwọn ọmọ ogun ṣọ́ọ̀ṣì ọmọ ogun àwọn ọmọ ogun ṣọ́ọ̀ṣì ọmọ ogun àwọn ọmọ ogun ṣọ́ọ̀ṣì You're the dude, you're the dude, three thousand mo ìwọ tó jẹ́ wípé gbogbo itú burúkú tó ń pa gbogbo ẹ̀ náà ròyìn fún mi bẹ́ẹ̀ ṣe máa kóra yín jọ ìwọ àtàwọn gáǹgì ẹ tẹ́ máa jà tẹ́ máa gúngò tẹ́ máa gọ́bẹ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ mọ̀jú kẹ́ fa gbó kẹ́ mọ tí kẹ́ mu sìgá kẹ́ ṣe kó ṣe lọ. Ah, ah. kí ló èjò tó yọ lọ́run àtọ́jọ́ tó ti wọnú ẹbí ṣé o bá ìwà jàgídíjàgan lọ́wọ́ èèyàn kankan nú ẹbí mi ò dẹ̀ yé bẹ́ẹ̀ bí ìlójújẹ lọ yé pàǹtí mi lẹ́kùn ṣé ó dáa ká ti máa sọ pé wọ́n á ṣe fún ẹ àǹtí ẹ̀ promise yín màá change. màá change lọ́dún wo àdùnní lọ́dún wo ìbò náà wò wò rí ẹ níjọ nítorí ọlọ́ ó rí ìta ló ti rí irun yìí èmi ò rí irun yìí ní orí rí ó rí tiwọ́ nìkan ni mo ti rí kí ló dé kí ló ń ṣe yẹ ó dẹ̀ bẹ̀rù ọlọ́ìmọ̀ mọ̀bìnrin ó dẹ̀ jogun omi gbogbo ṣe mu ẹ̀wọ̀n náà wò mú yẹn látòkè ṣoṣoṣo ṣó bójú mu báyìí ṣojú ọmọlúwàbí báyìí. àǹtí ẹ̀ mo promise yín màá change. àlùsọ bẹ́ẹ̀ tó bá change wọ́n àǹfààní ara ẹ̀ ó dẹ̀ ṣe náà tó bá ti tíìdì bá bàjẹ́ tó nídìí ló ń dà ni pé tó bá ti délé owó tí mo kó fún ayọ̀ kó fún àǹtí mi o sọ pé màá yín ìwé kó tó délé mi tiẹ̀ máa pè wọ́n lórí fóònù. àǹtí ẹ̀ gbàgbọ́ gbẹ́gbẹ́gbẹ́ ẹ̀ àǹtí mi àǹtí ẹ̀ dùn kan wà ń bẹ̀. ṣọ́ọ̀bù ṣọmọ rèé ọlọ́run má jẹ́ ìṣèbí. ẹ bá ti parí ẹ ẹ ṣètò àwọn tó máa lọ sí this competition. Eso es lo que ṣe fún mi. nípa ọ̀rọ̀ tí mo bá yín discuss ni ìlú bá wà wọ́ ẹ̀yìn ní ìlú báyìí. primary school eh, ṣé ẹ ti kàwé tẹ́lẹ̀ ni àbí tẹ́lẹ̀ kò yé <laughs> primary school wọ́n wò pé at least class tàtẹ̀ máa gbọ́n sí gan-an ní bẹ́ẹ̀. sà mo ti explain fún yín pé kò lóṣù rárá tẹ́lẹ̀ o yes mo kàn fẹ́ kàbẹ̀rẹ̀ irọ́ irọ́. ẹ wo ọ̀gá ilé ìgbẹ́ mọ̀dà olóhùn o kẹ́hìn ni èmi àti Ganiu àti ka búùkù wa búùkù tu búùkù àti ka gbogbo búùkù tọ̀tọ̀ wà lálábọ̀ àti ka gbogbo búùkù ọ̀kan nísàbẹ̀ rẹ̀ pàrọ̀ tí ni tó bá gágágágá ju pamari síìsì lọ sọ pé oní búùkù oko wa dé kọ̀rọ̀ gbogbo kọ̀ àwọn búùkù bá ní èmi ọkà o èmi ọkà ló burú búùkù rè wá nù. mo ti gbé ti ka búùkù dáadáa ẹ dákun mo ní ìbéèrè kan láti gbé lọ́wọ́. ìdí mm-hmm. current first lady of Nigeria náà ṣe ń sọ who the first lady of Nigeria to dey first lady. àwọn rè é first lady ni. Àti mọ́sá. Mo ti lè dọ́lẹ̀ ìgbàlódé Madam you are in the lọ ṣe ní eh, kejì kitchen. Say, fà kejì. Ṣé ojú pa máa kitchen. lọ? Ah, ṣé ojú pa máa rí lọ? Kejì tó bá bẹ̀rẹ̀ láti kejì ní láti san ọgbà àjọ kẹsàn-án tó ti wà fún ìgbà lẹ́yìn àwọn ìgbà sọ̀rọ̀ àfihàn àwọn kristi fún ìgbà ti san. àti kí ni ọmọ gbàdé wà lọ́wọ́ bá wa ẹ̀ tó dàbí lè pọ̀ mẹ́rin kí n ta àwọn fan yóò tún pọ̀ ju ti. ẹ fọwọ́ sọ̀fọ̀ nígbà tó fi dé àgbà ní ìsìn nílò ọmọ wa. ẹ ṣe sà ìṣe jẹ́ ìbẹ̀rẹ̀ lónìí. ìwọ náà wọ́n wò ó rẹ̀ sórí kó ti bẹ́tà mi nǹkan tó kù wà kó sí i sórí ibi tó ṣe sórí ibi tó ṣù àwọn ilé mi wà ló bá mi kẹ̀ dànù èyí tó wá fi sí lónìí pupa yanyanyan kó fi tó dà sí. màámi nǹkan tó wà ń gbòòrò lélẹ̀ bàbá ẹ̀. tó bá ju omi òfẹ́ kó sọ bẹ́ẹ̀ ni ṣé a bá lè mi ẹni bí ètí mi mo wà níbi tí mo dùn ó ti tí mo kà ní jùbà nígbà ní àwọn politisans ni wọ́n ti gbéra wọn dé làwọn wá gbé police station wá ilé wa nù. àwọn ní àwọn police station. bẹ́ẹ̀ ni sùn lọ́wọ́ wa. màmá ìṣe ní ìsinmi rẹ̀ wọ́n ló lè bá ṣe wèrè yá máa jẹ́ ní ìsinmi rẹ̀. àdùnní ó lọ sáré mo gbọ́ tẹ̀yà. a wà níta lónìí. Thank you. From the state CID. Láti ọ̀dọ̀ wa láti wá. What can I do for you? Àdùnní la fẹ́ rí. Ń bọ́, ṣé Àdùnní ti wọ́n lólè? Ah, Nìkan lẹ gbẹnu géètì wọlé àbí àbẹ̀lẹ̀ ò gbẹnu géètì wọlé tiwọn. Olúwa lẹnu géètì, òun ló máa kọ́kọ́ mẹ́ni tó wọlé àtẹ̀wọ́n tó jáde. me. àìjọ nǹkan tẹ́ máa ń ṣe fún wa nígbà tó ń ṣàdùnnì ẹjọ́ máa tẹ̀lé wa dọ́dọ̀ àwọn ọ̀gá wa àwọn ọ̀gá wo láìkí láti rí kẹ́kọ̀ọ́ ṣàlàyé táyì tábìlì máa wọlé. <laughs> ẹ fọ́ ni ẹ̀yin lè mọ tẹ̀ wá dùn ní fún adúlítẹ̀lẹ̀ wá ní kò sí lé èwo wá ní tèmi tí mo fẹ́ lọ jíṣẹ́ ń tẹ́ ẹ̀rọ mi lọ́dọ̀ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wọ ẹgbẹ́ mi o nǹkan tí ò yé yín èmi àjẹkù yé yín lálẹ́ ṣé ẹ̀ lọ kò sí bí èèyàn ṣe máa ṣe ìbòrò tí ò náà ń gbà kò dẹ̀ sí bá ṣe mú ẹlẹ́dẹ̀ inú ẹ̀rọ fún báyìí ẹ̀rọ fún tẹ́ gbé wọnú ọ̀la pé kó wù wáyé ọ̀la ó di olóra padà sí ìwé ìgbé àdúrà tí gbogbo yín pè lọ́mọ mi ọmọ mi yẹn she is not my daughter kì í ṣe ọmọ mi yes mo gbé mọ́ra nì kó wọnú ilé ọlá kó ṣe dáadáa nígbà tó dẹ̀ ti di pé oní wàhálà ẹ̀kọ́ akiri kò kàn mí ṣe rákọ̀ bíi tèmi tẹ̀ ń wò ó wà ní Canada second born mi ó wà ní Amẹ́ríkà. bùtà Adémọ́lá. ṣe ti gbọ́ tó ń jẹ́rìí sí bí mo ṣe ń káwọn ṣe wá ní third born mi London ló wà ó wá ní lẹ́nu ọjọ́ mẹ́ta ọdẹ tó ti padà ṣe rí pé kò jọra wọn so tẹ bá ń wá ìdùnnú gbogbo ìgbà tó bá wọlé dé gate man òun ló máa kọ́kọ́ rí lẹ́nu gate tó bá dé aṣọ ìgbà tó bá dé adẹ́nu ló wà. ó lè ṣiṣẹ́ pẹ̀lú. ẹjọ́ àti ìtàìmù àlejò bóyá lọ́la o. táàmù tó wá lè wọlé ní òye mi ṣùgbọ́n èmi fi ń da nínú pípé tó bá ṣe ń dé báyìí èmi á ti sọ fún yín wọn á gbà yín lárúkọ ẹ wá gbé yín ó lè wá jábọ̀ ọ̀ṣẹ́ tẹ ọ. ìyàwó àti ìgbẹ́ni ti ṣe jó ìlú máa dùn ún. ẹ ṣe gbọ́n ẹ jẹ́ one week one week one week. ó ti ń dé má sọ pé báyìí ó ṣe lọ àjàkà ò ti lé àjàkà yóò ti lé àjàkà yóò ti lé àjàkà yóò ti lé. lórí ilé ìgbésà ẹ ìwà gbà mí nítorí bó ṣe rí ni mo máa ṣe ṣubú àná fi gbà síṣẹ́ ẹ ẹ ti dáhùn ibo mo máa rí. bá jọjá o. mi kò já o màá san o. wọn náà kò tó san ọjọ́ lọ́dọ̀ tó o ti ní bá ti pẹ́ káàkiri kí ló fún yẹ́s o ti bá dé púpọ̀ èmi kọ́ ni mo bẹ́ẹ̀ dé alọ́rọ̀ ṣé wọ́n rí bó ṣe ń nà ìbò wọn kó sí ẹ lọ́ba ìdámọ̀dì kò dáa ni kó má báyìí wọ́n máa láì gbọ́ ọ̀rá yìí tó ti fi di gbọ́dọ̀ pàwọ́ ẹ̀ káàkiri mi ò ní bọ̀ ẹ̀ mọ́ mi ò bọ̀ ẹ̀ mọ́ òkè sọmọ mi get out má ní mi lára kò lè pa